what? Verse one to ten. Wọ́n ní àṣẹ̀ǹka ìwé Máàpù orí kọkànlá ní ẹsẹ̀ kìíní dé kẹwàá tọ́ ni. Which we get in that place that Jesus Christ is trying to get to better, and he said they should go and look a court. They should go and look a what? A court there. Kẹ́tẹ́kẹ́tẹ́ wá. If anybody ask that why are you losing this? He said tell them that Jesus is in need of it. Jesus is what? Is in need of it wọ́n tó bá bẹ̀rẹ̀ pé kí ni ìdí tí ẹ tu ẹni Jésù Kristi ó nílò rẹ̀ ni. But let, let me just brief let's go to Isaiah chapter forty verse twenty-eight to thirty-one before I go I, by God's grace I don't want to take much of our time Isaiah chapter forty twenty-eight to thirty-one Isaiah chapter forty twenty-eight to thirty-one. ìwọ kò tí mọ̀ ìwọ kò tí mọ̀ ìwọ kò tí gbọ́ pé. ọlọ́run ayé ayé olúwa lẹ́dàá gbogbo gbogbo ayé kì í ṣàárẹ̀ bẹ́ẹ̀ ní àárẹ̀ kì í mu kò sí àwárí òye lọ́dọ̀ rẹ̀ ó fi agbára fún ọmọ rẹ̀ ó sì fi agbára fún àwọn tí kò ní ipá àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé yóò sì rẹ̀ wọ́n àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò sì rẹ̀ ṣubú pátápátá ṣùgbọ́n àwọn tó bá dúró de olúwa yóò tún agbára wọn ṣe wọ́n sì ní ìgbòkè bí ìdì wọ́n ṣàṣàyé àárẹ̀ kì yóò sì mú wọn wọ́n rùn àárẹ̀ kì yóò sì mú. hallelujah ẹ̀ tí gbọ́ pé àbẹ́ ẹ̀ tí mọ̀ that is only what is only the almighty one òun ló lè fi kí ló ló lè fún wa ní agbára ìmù tó bá rẹ̀ ẹ́ ọlọ́run ayérayé nìkan ló lè fún wa ní agbára even if you are sick he can work he can take care of it. pé tó o bá ń ṣàpẹrẹ bàbá mi. if you are advantage, he can do what he can take care of it. tó bá wà nínú àmójútó ẹ. those that are sick. èmi mọ̀ gbogbo àwọn tó ṣàpẹrẹ. they be ill don't know that that diseases. àwọn tó yẹ kó ní àrùn kan sí kejì. it will be taking care of. ọlọ́run mójútó lọ́nà kan sí kejì. don't know that I am boundage. àwọn tó wà nínú òde. that forces of darkness is old ó jẹ́ gbogbo ẹ̀mí òkùnkùn dè wọ́n mọ́lẹ̀. unless you don't listen to this word of God. àti ọgbẹ́ jẹ́ kó o tẹ́tí sí ọ̀rọ̀ ọ̀rọ̀. because it is this word. àní ọ̀rọ̀ yìí. that is used to create the whole thing that we are in. èyí and as God is going to do something great in our life. every evil force holding you down we release us today in the mighty name of Jesus. He said, when anybody asks question. if anybody asks a question. tell that person. I want to use it yes ó ní mo fẹ́ lo kótẹ́kẹ́tẹ́ ó ní tọ́ba béèrè béèrè lọ́wọ́ yẹn kí lẹ́sẹ̀ o mo fẹ́ lò. so what i'm telling us is that most of us. ọ̀pọ̀lọpọ̀ wa. we find ourselves in the position we are because we don't prepare ourselves to be used by God. àní wípé abára wa nínú ipò èyí tá a wà nígbà tó yẹ pé àfara wa sílẹ̀. most of us we don't want we don't prepare ourselves to be used by God. ó gbà àfihàn wa sílẹ̀ fọlọ́ọ̀ kó lò. because was not able to fly was not able to be jubilated was not able to be celebrated oh, sorry wọn lè ṣàjọyọ̀ nobody can celebrate it One day dé mójú kan and what do you think the bible say the bible say that if anybody ask you a question tell them i want to use the cup after that once jesus Christ climbed the cup. As Jesus is using the cup, what do you think happens? They started spreading cloth. They started celebrating the cup. I want us to understand one thing. Why are you guys celebrating me? Why do you people respect me? It is not because I'm Adedayo. It's not because I'm John. It's not because I'm Oni. It's not because my son name is Tanawale. God, I become nobody too. Wọ́n bá ti yá dáàdì lẹ́yìn àsìkí náà mi àtọ́lá ọ̀sán àti ẹ̀kọ̀ọ̀kan. Daniel they say like they cannot do anything to Daniel until they separate him from the word promise God. Mm. So it means that I am what I am today because I allow God to use me. Gbogbo jẹ́ nǹkan tí mo jẹ́ lẹ́yìn nítorí pé mo fi Ọlọ́run sílẹ̀ kó lónìí. So I, I want you to prepare yourself. Dáàdì bá kó falẹ̀ ara rẹ. What you are going through might be as a result that you don't allow the Almighty. You want to use yourself and you are eating what is available for you, not what you are meant for it. Onígbàgbà, I have that I'm convinced within me that God is speaking to someone here today. And that person is going to have a great testimony in the mighty name of Jesus. That person that has prepared his or her mind be used by the almighty God. Pé tó olówó ti palẹ̀ ọkàn ẹ̀ mọ́kọ́ lọ́n lè lù ẹ́. That person we ask, we have a great testimony. Wàá rí ìjẹ́rìísí ńlá. Number one. Àkọ́kọ́. Why you are tied down by sickness. Kí nìdí tí wọ́n fi dì ẹ́ pẹ̀lú àìsàn? It might be because you don't allow yourself to be used by the Almighty God. torí pé o fara sílẹ̀ kan lọ́wọ́. it might be. bóyá torí pé. because it might be because you don't allow yourself to be used by the Almighty God. bóyá tó mọ̀ ògbà kó lórí ẹ níwájú Ọlọ́run kọ́lọ́run lù ẹ́. that is why you are tied down by sickness. ìdí nìyẹn tó fi fa ìṣọ̀tà tó kóhun dì ọ́. see let me tell you there is no way that Satan cannot can attack. There is any way. There are so many ways in which Satan can attack you. Once sí àyíká ọ̀nà God away from you, then he find a way to hold you. Someone that is sick will be difficult to be celebrated. Can you be celebrating someone that is sick? Ṣé ẹni tó ṣàárẹ̀ ṣẹlẹ̀ lọ́kọ́ àjọyọ̀ bá nílé ẹni tó ṣe ìdè ẹni tó ṣe. Èyí náà be celebrating that ẹni tó eh, ó oh, ẹni tó lè dìde tó rẹ̀ tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn káwọn sọ pé we are celebrating you because you are sick. It will be very difficult. So some of us might not have been celebrated because we don't allow ourselves to be used. And someone that cannot be used, that is sick, it means that the person is tied down by sickness. Ìyẹn ni pé ìwọ tó jẹ́ pé òfin rẹ fún Olúwa wọn ò lè lò ẹ́ ṣùgbọ́n tó gbé òfin rẹ fún Ọlọ́run àbẹ́ tó ṣàárẹ̀ wọn ò lè ṣàjọyọ̀. There is no joy in sickness. There is no what? There is no joy in sickness. But I can assure you today. Dájú wọn náà wọ́n lè fi ìdánilójú fún ọ lónìí àtẹ̀mí. As if there is anyone here today. Bàbá ní ẹnikẹ́ni ní bíbá ní òní. That is sick. Tó ṣe àárẹ̀ lọ́nà kò sí kejì. Or there is any disease in your life. Àbí àárẹ̀ ohun àárẹ̀ àbí ohun àìsàn kan lọ́nà kan sí kejì tó dé wá mọ́lẹ̀. And you are ready for the Almighty God to use you wípé o dẹ̀ ti ṣe dọ́kọ́ lọ́wọ́ ọ̀gá ògo kó lù ẹ́ tàbí kó lò nítorí mi ti ṣú tán. God will take care of that sickness. Amen. The first person I will pick here is this. Ohun rẹ̀. Ọ̀dẹ náà máa kọ́ mú ẹ. Mother-in-law of Peter. Mother-in-law of what? Mother-in-law of what? Of Peter. Simon Peter. Yes, sir. The mother-in-law. Yes, When Jesus Christ got to the house of Peter. Wọ́n nígbà tó délé wọn. When he got to the house of Peter. Nígbà tó délé Pétérù. What do you think happens? Kí ló ṣẹlẹ̀? He saw the mother-in-law. Ó rí màmá màmá ọkọ ẹ̀hún Pétérù yáyá Pétérù. The woman was sick. Orúkọ ṣàárẹ̀. But Jesus Christ knew that this woman oh, will prepare food for them after preaching. Ó wọ́n pé. And because she is sick, she cannot prepare the food. Bẹ́ẹ̀ni. And what do you think the Bible says? Matthew chapter eight. Okay. fourteen to seventeen Matthew chapter eight. Nígbà tí Jésù wọ ilé Pétérù lọ, orí ìyá ẹ̀yà ọkọ̀ ìdúgbò láìsàn ibà, ó sì fi ọwọ́ ó sì fi ọwọ́ bà mí ní ọwọ́ náà, ó sì fi ọwọ́ bà ní ọwọ́, ibà náà sì fi sílẹ̀ ó dìde, ó sì ṣe ìránṣẹ́ fún un. Nígbà tí ó sì di àṣálẹ́, wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ó ní ẹ̀mí èṣù wá sọ́dọ̀ rẹ̀ ó sì fi ọ̀rọ̀ lé wọn àwọn ẹ̀mí náà jáde ó sì mú àwọn olókùn ráradá kí èyí tí a sọ láti ẹnu wòlíì àìsàyà wa ló lè ṣe pé wọn ti ká rẹ gba àìlera wa ó sì ràn wá fún wa. Praise the Lord. Hallelujah. After Jesus Christ healed that woman. What do think happens? The woman prepared food for them. Obìnrin yẹn. Ó ṣe oúnjẹ fún wọn. So Jesus Christ ìbá obìnrin sàn kò sẹ́ni tó máa ṣe kíni o kò sẹ́ni tó máa ṣe oúnjẹ fún wa. that is why the woman got the healing. in Mark chapter one forty to forty-five Mark chapter one forty to forty-five. ọkùnrin kan tí ó tẹ́tẹ̀ sí ìtọ̀ wá ó sì kúnlẹ̀ níwájú rẹ̀ ó sì bẹ̀ ó wí fún un pé bí ìwọ bá fẹ́ ìwọ lè sọ mí di mímọ́ Jésù ṣàánú rẹ̀ ó sì náwó rẹ̀ ó sì bàtà ó sì wí fún un pé mo fẹ́ ìwọ di mímọ́ yóò sì ti tọ́ yóò sì ti sọ̀rọ̀ lójú kan náà ẹ̀ṣẹ̀ náà sì fi sílẹ̀ ó sì di mímọ́ ó sì kìlọ̀ fún gidigidi lójú kan náà ó sì ràn lọ ó sì ní fún pé wò ó má ṣe sọ ohunkóhun fún ẹnikẹ́ni ṣùgbọ́n lọ fi ara rẹ hàn fún àlùfáà kí o sì fi ẹ̀bùn ìwẹ̀nùmọ́ rẹ ní tí Mósè ti paláṣẹ ní ẹ̀rí fún wọn ṣùgbọ́n ó jáde ló sì bẹ̀rẹ̀ sí kókìkí àti sí ìtàn ọ̀rọ̀ náà kalẹ̀ tó tí Jésù kò sì lè wọ ìlú ní gbangba mọ́ ṣùgbọ́n ó wá sẹ́yìn odi níbi ìjú wọ́n sì tún wá láti agogo. why don't you that person get the healing? alẹ́ ṣe òpó orí ìwò. he was a leper abi. why don't you get the healing? because God is looking for someone he want to preach the word of God. abẹ́wà eh? sọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n a máa wá ẹni tí a máa sọ̀rọ̀ ọlọ́run fún àwọn èèyàn rẹ̀ tó yàn ọlọ́run wá. the people to hear the word of God. to hear the word of God. àwọn tó ti kọ́lá sẹ́yà ẹni tó máa rí ìwòsàn lẹ́ni tó lè ṣe kí o lẹ́ni tó lè sọ fún àwọn èèyàn. lẹ́ni tó lè sọ fún àwọn èèyàn. mo rà nígbà nígbà. you get it he said the man went out Jesus said please don't tell anybody he said no ma worry irú èyí ò sì he went down they said he was preaching he start moving to the extent that Jesus Christ cannot walk in the afternoon Jesus Christ cannot do work. ìwòsàn lè rìn lọ́sàn. kò náà people are start pointing hand oh, mọ Jésù Oh, mọ jọ yẹn o mọ báyìí what are we doing what is our contribution. I told us something you have connections you have people. We have platforms. Ẹ náwọn ènìyàn, ẹ náwọn tẹ̀lé ìbásọ̀rọ̀, ẹ náwọn ọ̀rẹ́, ẹ ní gbogbo. Ifá ni difficult. Let me add one more one more example. Jáde wọn náà wọ́n fẹ́ ṣe àpẹẹrẹ kan. Let's use Neyman. Ẹ jẹ́ ká lo Neyman ní olórí Adẹ́tẹ̀. Well, well, Neyman is not an Israelite, is he? Yes, sir. Yes, sir. He is from Syria. Yes, I believe God. Yes, sir. Now, they, he, he went to see Elisha. Why? Why do you think he was killed? kí lè rò pé ọlọ́run fi ṣiṣẹ́ tọ́lọ́run fi wò sàn kí lè rò pé ọlọ́run fi yọ àìsàn yẹn kúrò lára ẹ̀ kí lè rò pé ó fi rí bí ọ̀nà tuntun it is because God wants to build his church in Syria God wants to do what to build his church in Syria. gbogbo ọlọ́run fẹ́ kọ́ ìjọ ìsìn Syria. and he's looking at it like báwo mo fẹ́ how can I do this thing. báwo ni mo ṣe lè ṣe é kí mo fi lè rí jọ̀ọ́ mi kọ́ sí Syria. Neman God healing. Kò kí n ṣe torí ẹrù tó kó lọ. Tó bá jẹ́ tẹrù yẹn lọ náà sọ bẹ́ẹ̀ láì ṣàgbá lọ́wọ́ It's not because of the load. Kò kí n ṣe nǹkan tó kó lọ. No, it's because after he got the healing, what did he say? Ó sọ pé tí òun lè bu yẹ̀pẹ̀ díẹ̀ dání. Ìdáná ó ní tí òun lè bu yẹ̀pẹ̀ díẹ̀ dání láti lọ prepare altar ní Syria so that people can be using it to worship them. Ó láti bu yẹ̀pẹ̀. So if he didn't come place, he will not what? He will not buy the sand. We know second second Kings chapter five that we want to forty. That is where he got the image. But let's go to verse seventeen. Okay, before we go to verse seventeen, let's first read Luke chapter four twenty-seven. Let Luke, chapter four twenty-seven. Luke chapter four twenty-seven. Ti adẹ́tẹ̀ pípọ̀ ní bẹ ní Àti adẹ́tẹ̀ pípọ̀ ló bẹ ní wòlíì Èlíṣà kò sì sí ọ̀kan nínú wọn tí a bí kò ṣe námánì ará Samaria. you need to kí ni rísì tó fi jẹ́ pé wọ́n ń wẹ gbogbo àwọn adẹ́tẹ̀ tó kù mọ́ tó fi jẹ́ pé nema nìkan báyìí sí sọ́ọ́ ní nema Jésù Kristi ló sọ̀rọ̀ níbẹ̀ o Jesus Christ was speaking in Luke chapter four verse twenty he said there are so many lepers but his only neighbor nítorí pé àti ara nẹ́mánì òun ọlọ́run ti fẹ́ kọ́ ìjọsíbẹ̀ ní ibibẹ̀ so let's go there second Kings chapter five jẹ́mi bẹ́ ọ́ a kì í àfẹ́rù pé ewì bàtà méjì fún ìránṣẹ́ rẹ nítorí láti òní lọ. ǹjẹ́ èmi bẹ́ ọ́ a kì í àfi ẹrù pẹ̀ bàtà méjì fún ẹrù bàtà méjì fún ìránṣẹ́ rẹ nítorí láti òní lọ ìránṣẹ́ kì yóò rúbọ sísun bẹ́ẹ̀ ni kì yóò rúbọ sí àwọn ọlọ́run mìíràn bí kò ṣe ti Olúwa. I I, don't, I don't just put it there jesus christ ẹ ẹmọ báwo jesus christ akànjú yìí kalẹ̀ àti èkúrò níbẹ̀ ẹ̀yin adẹ́tẹ̀ there are so many lepers Abi. there are so many lepers kí ló dé tó fi jẹ́ kámárì nìkan ní kòtò ọ̀kọ́kọ́. àwọn ọ̀pọ̀lọpọ̀ adẹ́tẹ̀ yìí ló ń bọ̀ so ìmọ̀tò máa àwọn àtà lọ pé kí ló dé kò kí ti ẹrù tó kó lọ torí tó bá jẹ́ pé ẹrù yẹn jẹ́ ìtẹ́wọ́gbà ni kò yẹ kí ọ̀gá rí adẹ́tẹ̀ àbí ṣé ó yẹ kó ọ̀gá rí ẹ̀tẹ̀ yìí kò yẹ kó rí i. E hallelujah torí pé ó ní ìjẹ́ lè rí ìgbákasí ìyẹ̀pẹ̀ méjì láti fi ṣe kíni láti fi ṣe foundation ọ̀rọ̀ àwọn mísì ìyẹ̀pẹ̀ tó kù mọ́. We might have been tied down by poverty because we are not ready. You might what? Have been tied down by poverty because we are not ready. Wọ́n lè fi ṣẹ́dẹ̀ wa mọ́lẹ̀ nítorí pé àfi ṣetán. The Bible says in that look in Mark, sorry, eleven. he said, Loose him. Tell them that I want to use this one. Ọkùnrin mo fẹ́ lo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni. Àwọn ìdí tí mo fẹ́ fi tu sílẹ̀ ni wípé mo fẹ́ kí ni mo fẹ́ lo. So God is telling you, I'm losing you for a purpose. I want to heal you for a what? For a purpose. Mi kàn fẹ́ wọ ẹ lálọ́ ẹsẹ̀ lásán. ṣe níwájú ọlọ́run ò ṣe mọ́ it's not your business no you are dealing with yourself. olórí ẹ orí ń fẹ́ ẹsẹ̀ ń dùn ẹ ẹ̀yìn ń dùn ẹ ọlọ́run á wọ ẹ̀sán tó sọ pé nǹkan tó ṣe níwájú ọlọ́run kò ṣe mọ́. go one away in No so because he said lose him because I want to do what I want to use him. I want to do what I want only mo fẹ́ ṣe kí ni o mo fẹ́ lò. Ó ní ẹtú sílẹ̀ nítorí pé mo fẹ́ lò ó. First Kings chapter seventeen. Okay, probably I should just do it. First Kings chapter seventeen eight to sixteen because of. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ wá wípé dìde lọ sí. Ó ní kọ́ lọ sọ́dọ̀ tani o. Ní Sídónì tí ó ti máa gbé ìrẹsì èmi ni ẹjọ́ fún obìnrin ó kọ́kọ́ níbẹ̀ láti. Láti ṣe kí wọ́n láti bá next up there. Ó ní mo ti pàṣẹ fún tani obìnrin ó kọ́ láti máa bẹ́. Láti máa bọ́ ẹ níbẹ̀. Ọlọ́run bá sọ̀rọ̀. Ibo náà kọ sí. Is, is there any portion in the Bible that God spoke to the woman? Tí Ọlọ́run bá bá obìnrin yẹn sọ̀rọ̀, ṣùgbọ́n obìnrin yẹn ti ní lọ́kàn wípé èèyàn Ọlọ́run òun níṣẹ́ kí ni òun ò sí èèyàn Ọlọ́run, I will feed them whenever I see them. Hmm. Kóun tó jẹ, ọ̀pọ̀ nínú wa, ó tẹ́ Ọlọ́run ká jẹ kí èèyàn Ọlọ́run tó jẹ. Ayùrí wàá lè jẹ́ tó fẹ́ jẹ́ àtúnṣọ́ọ̀bù síbẹ̀. Orí five thousand, omi jẹun tán, ó tún ṣọ́ọ̀bù níbẹ̀. You know what I'm saying? The man in this place, he said, the woman, he said, I've seen someone that is going to feed you. So only for long, only leave where you are. The proof of charity. Leave the proof of charity. Go to the what? The go to the video of sacrifice. That is the season. Because there is a woman. So why the woman is being saved is because she's ready to feed a man of God. Kí ni a ṣe gba obìnrin náà lànà tó kó ti palẹ̀ ọkọ ẹ̀mọ́ láti tọ́jú àwọn èèyàn Ọlọ́run? Tẹ bá tún wò dáadáa, ó yẹ ká béèrè question in Luke chapter four verse twenty-five and twenty-six Luke chapter four verse twenty-five and twenty-six Jésù Kristi sọ̀rọ̀ ó ní tí widow Sarefat nìkan ló kó tó wà ní Sarefat of Sidon. Ó ní no, is there? Ó sì lóòótọ́ ni mo wí fún yín kò sí wòlíì tí atẹ́wọ́gbà ní ilé bàbá rẹ̀. ẹ̀sẹ̀ tẹ̀lé ẹ̀ ìjọba orí fún yín nítòótọ́ ọ̀pọ̀ púpọ̀ ọ̀pọ̀ púpọ̀ ni ó wà ní Ísírẹ́lì nígbà tó wà ní Ísírẹ́lì nígbà tó wòlíì ẹ̀lẹ́sẹ̀. ní ọ̀run sẹ̀ ní ọdún mẹ́ta ohun oṣù mẹ́fà nígbà tí ìyàn ńlá fi mú ká ilẹ̀ gbogbo kò sì sí ẹnìkan nínú wọn tí ó rẹ̀ níjà sí bí kò ṣe sí obìnrin okó kan ní Sarafati ìlú kan ní Sidoni àti adẹ́tẹ̀ púpọ̀ ní ibẹ̀ ní Ísírẹ́lì nígbà wòlíì ẹ̀lẹ́sà kò sì sí ọ̀kan nínú wọn tí a wẹ̀nù mọ́ bí kò ṣe námánì ará Síríà. bí kò ṣe ta ni o námánì ará ta o ah. ará Síríà because that is the one that is ready to do what to do the needful. Tell it's not Elijah alone that was there. We have other prophets. We have other pastors. The third one you might be tied down by forces of darkness. It might be because you are not ready to be used by God. It might be what? You are not what? Ready to be used by who? By the Almighty God. God wants to use you. Ẹni tẹ́ ìlú òkùnkùn dè mọ́lẹ̀, ìyọ́ lè fò, you cannot fly. Even the spirit is tying you down. The forces of darkness is tying you down. It will be very difficult for that person to do work. It will be very difficult for that person to fly. Ó máa sọ̀rọ̀ fẹ́ ni. Ó máa sọ̀rọ̀ fẹ́ ni láti fò. Lẹ́yìn tí ẹ̀mí èṣù ti ṣe kí ni o, tó ti bá mú. But tí ẹ̀mí èṣù bá tiẹ̀ ń jẹ níyà tó bá ní lọ́kàn pé Ọlọ́run ti bá bọ́ lọ́wọ́ kí n tó mú mi mọ́lẹ̀ yìí. Luke chapter eight. Luke chapter eight.

lára ẹni tí ẹ̀mí èṣù méje ti jáde kúrò àti Jónà aya ti ṣe ìríjú Hẹ́rọ́dù àti Sùsánà àtàwọn púpọ̀ mìíràn tí wọ́n ṣèránṣẹ́ fún nínú ohun ìní wọn nígbà tí wọ́n ṣe ìránṣẹ́ nínú kíni o nínú ohun ìní wọn. Why do you think Mary Magdalene was ill of seven spirit of seven demons? It's because of she is ready to use her own as substance are resources for the Almighty One. ó ti balẹ̀ ọkọ̀ ẹ̀mọ́ pé gbogbo ohun ní òun lòun máa lò fún ọlọ́wọ̀n ọ̀gá òjò láàrin aṣọ ọlọ́run. Jesus Christ need people. Jésù á gbàdúrà á gbàwẹ̀ láti ṣe kí ni o láti tó àwọn èèyàn kalẹ̀. àwọn èèyàn yẹn náà ní láti ṣe kí ni o use their substance for what for God. àwọn èèyàn náà dé ní ìtòsí òkè wọ́n nílò láti lo ohun ìní wọn fún ọlọ́run. So this woman they mention them they say the twelve disciples wọ́n categorize wọn àwọn obìnrin wọ́n categorize wọn sí ara tani o àwọn disciple méjèèjìlá nítorí pé kí ni o ìwọ́n sojú sí nítorí pé ìwọ́n sojú sí because the woman has prepared her mind that tí mo bá bọ́ lọ́wọ́ witches and wizards yìí o I'm going to war. I will be useful the Bible said that those who that use their substance for war for the for Jesus Christ they mention their names there irú irú ẹ̀mí wo ló yẹ lẹ́nu ẹ̀mí oṣù wo ló yẹ lẹ́nu ẹ̀mí àgbèrè wo ló yẹ lẹ́nu ẹ̀mí àjẹ́ wo ló yẹ lẹ́nu that Jesus Christ cannot take care of. I'm telling you today, no matter the spirit holding you down, no matter the forces of darkness holding you down, if you prepare as I'm speaking to you today, that lẹ́yìn here, mo pinnu ọkàn mi wípé mo ṣe tán to be used by the Almighty God, He will allow you to be free. He won't allow you to be free then you be able to fly you be able to do what you be able to fly wàá lè ṣàlàyé pé ìwọ pé àkókò ẹ it is your time pé èmi ló kàn láti ṣe kí ni o láti fò tó fly pé ó lè má kà ọjọ́ kù àwọn tó kù lè máa ṣe tí wọn ṣùgbọ́n ní ti tèmi èmi ló ṣe kí ni o and the next person. I cannot stop there. I will mention Ọ̀dà Kọ́kọ́rọ́ of them all. Màá sọ nípa ọ̀gá tó ju gbogbo wọn lọ. That smart chapter five, you know that man very well, two thousand eight. Yes, sir. The madman of Gadara. I normally yeah, call him the madman of the madman. I call him what? Madman of the what? Or the madman is a chief. And he told them he's a madman. When he's called, other madmen will the running. Legions of war Of demons. Legions of what? Of demons. Why did he get the healing? Why was he released? from the forces of darkness kí ló dé tó to see ìtúsílẹ̀ is because he has prepared his mind as a great evangelist and a what a great evangelist evangelist ni pé màá make sure pé Jésù Kristi tó o bá ṣe nǹkan báyìí báyìí fún mi wọ́n máa mẹ́ o ò nílé ìrìnmọ́ ládùúgbò ò nílé ṣe kí ni o this man as he was after he got the healing what do you think happens what? Spreading the goodness. A great evangelist. Spreading the goodness. Ó tẹ̀lé sí lóyún ìwòlé Ọlọ́run. He was what? He was telling people. You may be tied down, the fourth one, I want to close it. You may be tied down by failure. Wọ́n wọ́n lè jẹ́ mọ́lẹ̀ pẹ̀lú ẹ̀mí. By failure, ìjákulẹ̀. It might be because you don't allow Jesus. You know what? Oh, you don't allow Jesus. It might be you don't want it will be very difficult can you celebrate a failure no you cannot celebrate a failure Don't kọ́wọ́n sọ pé wọ́n yẹ̀ lógo no they can only plant your failure when you start succeeding uh-huh. they start planting the failure of Abraham Lincoln when he start succeeding when he become the president of what United States of America that is one one of the best president America we have in life this man was a failure before he met Jesus Christ. Before he what? He met Jesus Christ. But he keep trying. He keep what? He keep trying. But he was failing. He keep trying. He was failing. Then Jesus Christ said, I want to preach the word. They are pressing Jesus. Mélòó nínú yín lẹ́ Then ṣe house fellowship nílé yín? Mélòó nínú yín lẹ́ kóra yín lọ ìwọ àti ìdílé ẹ̀ tẹ́ gbàdúrà nínú ilé yín? Your house is the section of the church. Your house is what? extension of the church. ṣé kò kí n ṣe pé bàtà ẹ bá fẹ́ rojọ́ àgbàlagbà òun lè máa kóra yín jọ sí sitting room. you don gather your children you don gather yourself together pé let us pray. your house suppose to be an extension of the world extension of the church. Hmm. ǹjẹ́ wọ́n rí ilé yín gẹ́gẹ́ bí ti bí tó ti gbàdúrà ǹjẹ́ wọ́n rí sí àdúrà ní yín. Do you, do you find a time to come together to pray in your house? ìjọ pé àwọn àgbẹ̀ àbí àwọn àbúrò pè wọ́n jọ pé ẹ jẹ́ gbàdúrà. àlẹ́ yan àwa náà ni. Your house is the extension of the house of God. Don't use your house as an extension of club house. No. Chọ́ọ̀chì òní ẹ ti máa ṣe ṣùgbọ́n nílé no fi àdúrà tó o bá gbàdúrà nílé àwọn ọkọ̀ kọ̀ọ̀kan wà tí ò ní dé nílé. No ó dàbí pé ẹni tí AC wà nínú mọ́tò ẹ̀ AC wà ní inú mọ́tò ó wà ní pàtẹ́ ó wà sínú ó wà ní gbogbo ẹ̀ gbogbo ibi tó bá ń gbà it will be touching you nínú mọ́tò ẹ̀ ní láti gbàdúrà nílé ẹ̀ ní láti gbàdúrà so that any movement your work any movement you are making àdúrà yẹn ṣe kí ni o ó ń tẹ̀lé ẹ lọ the prayer is going your part must be a part of prayer oye oye people suppose to say that ta ló ga bí kọjá someone suppose to say that ló ga bí kọjá nísìnyí. God. Let God be the first. Don't it's not by posting God o. Oh, Ẹlòmí àwọn àgbà àtàwọn apostẹ̀ sórí status. Lẹ́yìn yẹn nìkan kọ́ àdúrà tó fẹ́ post sórí status kọ́kọ́ gbà sáré. First that prayer go and check I pray o. Oh. Wọ́n tún ti ṣe nígbà tí ènìyàn súnmọ́ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n ní nínú ló ti àtàwọn ìkàdé. Ó máa lo mọ́tò dání. Ó rí ọkọ̀ méjì tí àwọn tí wọ́n gùn létí adágún ṣùgbọ́n àwọn apẹja sọ̀kalẹ̀ kúrò nínú wọn wọ́n fọ àwọn wọn ó sì wọ ọkọ̀ nínú ó sì wọ ọ̀kan nínú àwọn ọkọ̀ náà tí í ṣe ti símọ́nì ó sì bẹ̀ kí ó tẹ̀ ẹ́ sẹ́yìn díẹ̀ kúrò ní ilẹ̀ ó sì jókòó ó sì kọ́. He used that of Peter and after that what did he do? He said I will make you fisher of men. I will make you what? Fisher of men kí ojú àwọn yìí sí ìsàlẹ̀ fún àkópọ̀. I will make you fisher of men. You know the meaning of fisher of men? Before it was Peter alone that was fishing. It was Peter alone that was what? Was fishing. But I will make sure people will be fishing for you. I will have fishing alone before, but I will make sure people, you will fish men, men will fish for you. It means that I want to multiply, I want to turn you to a blessed person. I will make you fishers of men. in will praise the one. Are you guys? What are we doing? We are doing Libana. Is that what we are meant to be revived? Libana means that Oti, ti ó ti ṣe kí ni o ó ti ó ti lọlẹ̀ ó ti ó ti ń sòkú lọ abẹ́ sùn ó sùn pásọ jí ní four thirty. ọmọ alàgbà ó ń ṣèké. ó ń jí láago mẹ́wàá ó ń jí láago mọ́kànlá. Hmm. ọmọ yẹn sọ pé on oh god four thirty wọ́n ti ṣe kí ni o hmm. four thirty wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ó ti gbéra kò kí ṣe pé mò ń bọ́jú lọ́wọ́ kò kí ṣe pé ẹ̀ wọ́n ń lo bedroom no four thirty you are on the alert you are already active jẹ́ kójú ẹ̀rú lẹ́yìn o máa sanra lọ́la. Ah, níjọ́ mo ti bí màríà ọjọ́ kan mo tó ṣe fún ẹ̀ wọ́n. four thirty wake up kò kí ṣe pé kò kò máa no hallelujah. hallelujah. you are tied down by barrenness abi. ó ti sú ẹ pé ó yàgò. ẹni tó yàgò lè fò ẹni tó yàgò you cannot celebrate barrenness can you celebrate barrenness no ẹni tó yàgò wọ́n máa celebrate ẹ̀ pé uh, chief among their guns. No, the person cannot be celebrated. Anna cannot be celebrated. Ọgbà ìdánwò celebrate ọ̀nà èyí ló fẹ́ gbà owó ti fẹ́ lò mí. No now. Máa gbé à. Mo ní èso lọ́wọ́ ẹ̀. Èmi ló fẹ́ gbá lójú. O máa ń lè ìyẹn ni pé ẹ̀sán àjà máa tì í. Ẹ̀sán àjà tì í. Ọdún máa ṣe bẹ́ẹ̀. Ó ní sẹ́mi ìwádìí ọmọ mẹ́wàá lọ ni. Ah, ah. Ah, Madam Anna mọ́mí àná respect ó tètè sọ jára ẹ̀ má gbà mí náà. kí ló dé wọ́n tún ṣe mọ́mí àná dé mọ́mí àná look at it that ah ọwọ́ mà ti bà mí. She ran back to God. She now check that what do you think God did at this point in time? Ah, kí lọ́lọ́run fẹ́. Kí lọ́lọ́run ṣe kí ló kí fẹ́. She now check very well. Ó fẹ́ ó fẹ́ ọ̀ṣọ́. God needs a prophet. God what? Needs a prophet. Ó nílò wòlíì ó nílò wòlíì ó bá ti kí ó ní màá wá ti kí ló màá wá ti kí I will make sure I give what bet to that prophet that God wants. bẹ́ẹ̀ ni ọ̀nà sì dìde lẹ́yìn ìgbà tí wọ́n jẹ tí wọ́n mu tán ní ṣílò èyí àlùfáà sì jókòó lórí àpótí tí ẹ̀ bá àpótí tẹ́mìlì olúwa ó sì wà nínú ìbìnújẹ́ ọkàn ó sì pe olúwa ó sọkún gírígírí ó sì jẹ́jẹ́ wípé olúwa àwọn ọmọ ogun bí ìwọ nítòótọ́ bá bójú wo ìpọ́jú ìránṣẹ́ mi rẹ tí o sì rántí mi tí wọn kò sì gbà pé ìránṣẹ́bìnrin rẹ ṣùgbọ́n bí wọn bá fi ọmọkùnrin kan fún ìránṣẹ́bìnrin rẹ nígbà náà ni èmi ò fi fún olúwa ní gbogbo ọjọ́ ayé rẹ̀ abẹ kì yóò sì kàn án. So Anna, Mommy Anna look at it that God needs a word, needs a prophet. Ó mọ̀ pé Ọlọ́run nílò wòlíì. A man of God needs someone to be sending word. Yeah, yeah. Is that also? I told someone, I said, I, I used Chris and the elder brother Solomon as an example, like two or three weeks ago. Yes, I said, now, I said in their biological father's home, in their home, Solomon is the first one. Chris is the second one. Ah, now, I said, no problem, I don't have to. I said, but in the house of God, I said, Chris is the first one. Then Solomon is what? He's the second one. Only but, there's no condition there. Solomon can make himself beloved ó lè ṣẹlẹ̀ láti. ó o ó ok mo no problem mo ti dé bí kírísì ní first born ní ọ̀dọ̀ yín ṣùgbọ́n màá sára mi ní kíni o àyànfẹ́. you don get it so among if you is a beloved a beloved is that ẹni tí wọ́n sọ fún pé ìyá yín mà ló ń lọ yẹn bàbá yín mà ló ń lọ yẹn ìyá ò mà tí ìjà ebi máa pa ìyá yín ní chọ́ọ̀chì ebi máa pa bàbá yín ní chọ́ọ̀chì it means that you have become favour of that person. ọmọ àwòyá rẹ. ó ti yé. John become the favour of Jesus Christ. Ó ní ọmọ wo ìyá rẹ̀, ìyá wo ọmọ rẹ̀. Among the disciples he chose what? John the beloved. So you can also be here among those people that are youth, that are what, that are Levites, that are following the minister in charge. You can make yourself the beloved. You cannot be a beloved until they start saying that ìyá ẹ̀ mà nìyẹn kò ní ṣe ìyá It is when they start mentioning ìyá ẹ̀ nìyẹn. Olọ́ba dá díẹ̀ ó lọ sí kíni lọ́ba aládé lọ́ba mọ́mí ẹ̀ ìlú yẹn ló dáa ọ̀tẹ̀ ti ń bẹ̀rẹ̀ irú ọ̀tẹ̀ yẹn ni mo láì irú ọ̀tẹ̀ yẹn ni mo ṣe kíni o mo ní mo láì wọ́n sọ fún Daniel they said that ah ọlọ́run Daniel kò kí sọ ọlọ́run wọn not their God but God of war God of that that is what I love when people can say that ẹ̀rọ ah, eh, eh, eh, la sọ̀rọ̀ ọlọ́run ẹ̀ má máa jà fún ẹ̀hẹ́ kò kí sọ ọlọ́run wa when when they can say that his God will fight for him that is then I'm happy. that is the portion that is the level i'm going to ibi tí a ṣe you ibi tí a lọ so make yourself beloved among the children among the the children jẹ́ kí àwọn ọmọ tó kú pé lọ bá bàbá ẹ ẹ lọ bá yà yí ẹ lọ sí ẹ lọ bá yà irú ọ̀tẹ̀ yẹn ni mo like irú ọ̀tẹ̀ yẹn ni mo ṣe Change your mindset today until you become beloved. Ó dìgbà tó bá di ọmọ lójú. Wọ́n dìde wọ́n dìde tọ́ Ẹ̀lájà. Wọ́n sọ fún Ẹ̀lájà. Wọ́n ní Ẹ̀lájà a máa mú ọ̀gá rẹ̀ lọ. They said the sons of the prophet they were in the schools together. Gbogbo wọn lọ́jọ́ wà ní school of disciples. They are all together in school of what? Discipleship. Ṣùgbọ́n nígbà tó fẹ́ sọ̀rọ̀ wọn sọ fún ọ̀gá wa wọ́n máa mú lọ lẹ́nu wọn ní ọ̀gá ẹ̀ yẹn ló wà òkè. gbogbo ìgbà tí bàbá mi bá lọ mò ń lọ pẹ̀lú. and it's not by following kò kí n ṣe pé kò fi ara tẹ̀lé yàn ṣùgbọ́n kò fi ọkàn tẹ̀lé ẹ̀ kò wà nílé ẹ̀kẹ́ mi ọlọ́dẹ máa sọ pé ọmọ mi kò wá tọ́kì léèlì ṣùgbọ́n ọkàn mi ń ṣe kí ni o ọkàn yẹn wà nínú. are we on the same page. yes sir. mother Anna says what. I need a prophet I say God needs a prophet then I will give birth to that prophet. Hmm. wòlíì tọ́lọ́run nílò wòlíì sọ̀wọ́n ní Ísírẹ́lì ṣùgbọ́n kí ni o màá ṣe kí ni Ọlọ́run lò mí láti bí wòlíì yẹn fún ẹ. same thing happens to Zechariah. Yes, sir. Jesus Christ needs someone that will be crying in the wilderness. Ẹni tó nílẹ̀ nìkan tó àti kílẹ̀ rògbò ṣẹlẹ̀ wọ́n ṣe kí ni o wọ́n dẹ̀ fún lágbára láti kí ni o láti dé. You also can use the opportunity and check very well that this thing is missing here. Uh-huh. what? This thing is missing here. God dey need this thing. Please use me to provide this. Olúwa yóò yá. Lòdì láti ṣe kí o láti fún nǹkan táwọn bá yẹn tí wọ́n rí tó bá pèsè everybody will concentrate on you. Everybody will do what? We shift concentration on you because you are the one that allow you to work to come to pass ọlọ́run adẹ́sẹ̀ kí ni o ọlọ́run wà pẹ̀lú gbogbo alórúkọ jésù. I said earlier on Jesus Christ said what? Lose him because I want to what? Use him. Lose him because I want to use him. God may what? Heal you because he want to use you. God may send poverty away from you because he want to use you. God may deliver you from forces of darkness because he wants to use you. God dey make you to be fruitful because he wants to love. He says in Mark, uh, Matthew chapter eleven twenty to thirty, he said, Come unto me, all ye that are labor and have? I will do what? I will give you rest. Ẹgbẹ́ àjàgà mi, rọrùn, ẹrù mi sì ṣe kí Ẹrù mi sì fún yẹn. Ẹ máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi. Ẹ máa kẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ mi you need to carry that yoke. You need to take the responsibility. You cannot be waking up, sleeping, waking up. take a responsibility, do something. Torí gbàgbọ́ tí òṣìṣẹ́ òkú ni. I told one of my daughters, ó ní o lè o tó o bá dé school, ó ní ìwọ immediately wọ́n ló gbúdọ̀ jẹ́ class rep. Wọ́n fẹ́ kó tí àwọn ló máa kó. Wọ́n take a responsibility so that you will be celebrated take the responsibility àwọn èèyàn lè yàgbẹ́ fọ́ church tọ́lẹ̀ church worship they are using it you are using your own you are preparing it àwọn tó jẹ oúnjẹ ní pati ó di major thing àwọn tó jẹ kí pati yẹn ṣe ṣe ló wúlò àwọn tó jẹ kí ló tó jẹ kí pati wá sí ìmúṣẹ àwọn tó jẹ kí oúnjẹ yẹn wá sí ìmúṣẹ ó di major thing ẹ lè ẹ lè prepare pati sọ́nà àwọn tó jẹ kí wá sí ìmúṣẹ lẹ́yìn they pray and they post party lẹ́yìn ìgbà tẹ́ jẹun táwọn tó gbálẹ̀ tó lulẹ̀ tó jẹ́ kí ibẹ̀ yẹn tó ṣe kíni o tó ṣe kò sí èso. I have a lot of prayer points to give us tonight but if we pray and we don't really understand why we are praying it's useless if you come to revive and I don't revive you with the word of God it's useless. so you might not be able to fly oh, because you are tied down because of one thing or the other because we not prepare our mind to be what to be used. lose him because I want to use him. Lose him because I want to use him. God is going to be with us. ọ̀kan nínú àwọn àgbà ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn ó sì bí mi pé ta ni àwọn wọ̀nyí tí a ń bọ̀ ní aṣọ funfun ni níbo ni wọ́n sì ti wá mo wí fún un pé olúwa mi ìwọ ló lè mọ̀ ó sì wí fún mi pé àwọn wọ̀nyí ni ó jáde láti inú ìpọ́njú ńlá wọ́n sì fọ aṣọ wọn wọ́n sọ wọ́n di funfun nínú ẹ̀jọ̀dá àgùntàn náà nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtàn ọlọ́run tí wọ́n ń sìn ní ọ̀sán àti ní òru nínú tẹ́bìlì rẹ̀ ẹni tó jókòó lórí ìtẹ́ náà yóò sì ṣí dìbò. ebi kì yóò pa wọ́n mọ́ bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́ bẹ́ẹ̀ ni òòrùn kì yóò pa wọ́n tàbí òun kò rùn nítorí ọ̀dàgùntàn ti ń bẹ ní àárín ìtẹ́ náà tí yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn tí yóò sì máa ṣe amọ̀nà wọn síbi omi orísun ìyè ọlọ́run yóò sì nu gbogbo No, no, no. So Jesus Christ is telling in this place that I will lose you, but I will use you. Oh. Because it, I will provide for you, but I will take out of what the provision. I will heal you when you are ready to be well. To be. The cut was used was loose sorry the cut was loose because it was used being used by Jesus Christ nígbà tó ṣe kíni o tí Jésù Kristi lò ó kù what does that mean it means that ó surrender if you don't surrender yourself to be used you cannot be used. tó bá kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ò bá tẹ̀yìn ẹ̀ kalẹ̀ you get it he said take my yoke àbí tí kẹ́tẹ́kẹ́tẹ́ ò bá tẹ̀yìn ẹ̀ kalẹ̀ sọ ma jẹ́ kó láyè jókòó lé lórí ìgbà tó jókòó lé lórí náà celebrate kẹ́tẹ́kẹ́tẹ́ so you don't surrender your life to Christ you don't do what surrender your life to Christ say God just use me. No, so tọ́lọ̀ bá gbé má wọ ara ẹ̀ kó tó ní dọ̀tí God can use you God can do what can use you nílẹ̀ sẹ́tì. èyí tó ti dọ̀tí tó bá fọ́ láyé máa kíyèsí pé ó dàgbé èyí ìdọ̀tí tẹ́lẹ̀ sí apẹ́ iṣẹ́ kí o agbára sọ́ọ́ di mímọ́. so whether you are clean or you are not yet clean God can what can use you irrespective of your status. God will be with us all. We pray and God will answer our prayer. Oh, oh, oh.